my room and to my lungo. I wanna personally show you how to boom boom. I love a you, I love a smile, I love a perfume. I wanna show you. it coming, didn't know how it this late. But I'm sorry, right now I can relate. Everything back to back when I was delayed. It takes fucking six months to make a Rolls Royce. Ah, uh, custom, I no get choice. That's fucking me, nobody fuck with me. Nigga, I'm blessed, so stop saying at me. Lójú ẹlẹ́gbàá o, them know my story, them no fit downgrade me. Let them know. Let them know. Me tell them, pay the toxic for look sharp. Follow the leader, make you know they look back. I see, like say I be you be the champion, you don't for lose God. If you know be God. Ah. force. if you know me God. She be multi suffering telele, but you still trying to turn my caca to felele. Ain't it obvious the way I'm playing like felele? Could yeah, but my explain for it only really. I do not fear no man, but bad God only. Then they yam plenty, but they don't really know me. Getting me let it go to them form holy. Why them gotta be cussed? I'm trying to combo me. It's been a really long time, but it's not a long time. Because if you check time, everything's going fine. Been a really rough road, but if you check flows, you go understand it's in much they cannot do. Pay the talk, for look sharp. Follow the lead and make you know they look back. I see, Muji Baya, like say I be book. back. Baby, you be the champion, you know for lose God. If you know be God. Ah, if you know be God. My jam if you want call it. Sweet tune if you want call it. Oh yeah, bend down if you want call it. If you ah. want call it. If want colors, eh. My charm if you want colors, eh. I sit tune if you want colors, eh. Bend down if you want colors, if you want colors, if you want colors. And I hear them, I say them like it. Where we match up the place precisely. Oh Lord, them legalize it. Batman original the banting. Nigerian girls, them I say them like it. Where we match up the place precisely. Oh Lord, them legalize it. Huh? Original Batman bottle banting. Charlie put his foot down, fine girl, no they run for me. When I come to your zone, make it call on me. This one not fastly making a doll on this. All I'm ready metal for make a jump on so my baby, how far? Everything nice. Body so bad, body looking so divine. Me I love for baby, I go do I'm twice got challenge, I see they go left, right, make that booty walk, baby, that's right. I am make you put the ginger, make you Grammy go down, make you know the waste time, baby, Grammy go down. I make booty they go left, right, make that booty walk, baby, that's right. I am make you put the ginger, make you Grammy go down, make you know the waste time, baby, Grammy go down. Ah. My jam if you want call it. Sweet tune if you want colors. Oh yeah, bend down if you want colors. If you want colors, if you want colors. hey, my jam if you want colors. hey, I see tune if you want colors. hey, bend down if you want colors. If you want colors, if you want colors. Eh, them I say them like it. Where we match up the place precisely. Oh Lord, them legalize it. Bad man original bottle Nigerian girls, them I say them like it. Where we match up the place precisely. Oh Lord, them legalize it. Original bad man bottle bounty. I be like, Big D, make you come collect. Make you take my number so we fit connect. Which first, shit, and me you want the fun for self. I don't get that time, we oh, come up for here. I know knock, but I me you want the knock the, the forms. 16, I beg your auntie chill. We they ball all day, you know they see the skills, and I ain't never met a beat that cannot be I said I be the one that the girls like. Swerving a Lambo left, right. Loud in a Benz when I get high. Came on the scene with the best vibe. I'm on these small girls and be but banana. One they turn my head like a banana. You grind on top of rusty gatama. You don't have respect, bananas. My jam if you want call it. I see tune if you want call it, oh yeah, bend down if you want call it, if you want call it, if you want call it, yeah, my jam if you want call it, yeah, sit tuned if you want call it, yeah, bend down if you want call it, if you want call it, if you want call it, yeah. I make you shake some, yeah. Cause as you see me, me, I don't come here to complain. Yeah. Waiter, give me the crate of beer. shake some, oh yeah. Baby sweet, oh, ha. The way she give me tango, yeah. Come and get some, more, oh, yeah. If she wanna get down, oh, shake for me. Forget you what they do, forget you what they say. Baby, baby, oh, you're wonderful to me. What you they do for yeah? before for take it to the church. If you be Muslim, oh, if I take it to the mosque. Although you, although you, the things you do, the things you say, baby, baby. they move like I consume a shepherd. So disgusting. I vomit the paper. Do me judge, but enhancement. Parlez pour français, say she's from Benin. Je m'appelle bad guy, look at me, eh, eh. You can be a sponsor, you can be girlfriend. Oh, yeah, come, you go carry my belly. You go play love like Jennifer and Shaggy. All this money at the shop, watch You go shagara, you go pose, you go dance. Just looking at you, motivation. Got the boys speaking in tongues for the reverend. See big boys, when they born for your presence. When they trust you, you they form independence. Uh, I know serious. Okay. I'm not You be my Ivino. Okay vivido. Pass me the ox, make we turn up. The Song I they play, make you wind up. Pass me the ox, make we turn up. The party they rock when I show up. Yeah, yeah, they do, they do. As I they do my thing. As I they sing my song, make you move. Sidika, oh. Sidika, Sidika, oh. Body nice, oh. Body nice, body nice, oh. They like the way I throw it. Eh. I they give to them on a relay. Ah, boy. Up and down, eh. They my jam in my song on a replay. My loving me non-stop. Girl, them a wine, them my TikTok, eh. Them my loving me non-stop. Anywhere me I go, them a want come. Oh. Pass me the up. they do me no like her. Uh. you're so flawless. You're looking so flawless. surrender. to choose, girl, I choose you. If I'm to lose, girl, I want to lose with you. Uh. They say not taboo, but girl, I see truth in you. You. She walk on for me. Do you really care? Show they want for me, baby. Shake me in the towel. To be sincere, I will do almost anything for you. Anything for you. Martinique, I was so cool. Go back to Bob, I was so cool. I did me new salad, gun gun. I did me new salad, come on. To Martinique, I was so cool. Go back to Bob, I was so cool. I did me new salad, gun gun. I did me new salad, come on, come on. She on my come on. Sola, come on. She got come on. Salad, gun gun. She on my come on. Sola, come on. She got come on. You are challenging my dancing. You are commanding my dancing. Where am I? She shooting bouncing. Hello, Sam, she shopping. Hello, Cali, photo busting. I'm a bikini costing. I'm well, it was the costing. Back in it, I was okay. Go back to work, I was okay. I did me silent, gun I did me silent, come on. You might think I was okay. Go back to work, I was okay. I did me silent, gun I did me silent, come on, come on. She on my, come on like a man I will never let you go. Mpaka napata mikadi, watu nataka mikadi. Ah, kote minipo, ah, sema beautiful, I'm in love. I'm gonna give you what you need. Let me give you what you need. I'm in love. Hey, I'm gonna give you what you need. Let me give you what you need. She got me dancing, party, fiesta, forever. You're Kweli kabisa mimi na nimalizaga Dance, party, fiesta taraka taraka taraka taraka. ọmọ aráyé lè gan lè gan ọmọ ènìyàn gàgán gàgán. if you get money you go talk to surest party. Eh, I say people bad o oh. if dem see your face my guy dem go say dem like you die. Eh, of which na lie if you dey believe you don die. fífọ́ àti gbogbo ẹ̀ náà. àti àti àti gbogbo tó papọ̀ mọ́ ìlera hmm. kó lọ wò yín sàn. àmín. kó lọ mú yín lára dá. àmín. kó lọ wò yín sàn. àmín yóò ṣe ìyanu nínú ayé yìí. àmín. ẹgbẹ́ àlàáfíà. àmín. ẹgbẹ́ ìmúlẹ̀dá. àmín. ọwọ́ ọlọ́run àlàáfíà wà. yes. lórúkọ jésù kó wò yín sàn. àmín. kó wò mú yín lára dá. àmín. gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ọ̀tá lè kà sí yín lọ́rùn tó lè mú ìdádúró wá kó lu adáríjì. àmín. Olúwa ṣe bẹ́ẹ̀. àmín. bẹ́ẹ̀ ni ó rí. àmín. kò ní yí padà. àmín. aṣẹ́gun o. àmín. ajẹ́ Jésù ṣèdìdí. àmín. Jésù Olúwa wa. àmín àmín àmín agbára yẹn ṣàn púùtì bàbá èmi gan wò pé kí bàbá máa kí ara yìí lò ṣùgbọ́n agbára yẹn ò jẹ́ ẹ bá ń gbé yọkan sí gbogbo àwọn tí ọ̀nà dí mọ́ gbogbo àtọ́nà dímọ́ pé ọlọ́run tó ń jẹ́ ọ̀nà kó la ọ̀nà fún wọn bí wọ́n ṣe ń gbọ́ ohun ọlọ́run látẹnu yín kọ́nà àwọn tọ́nà ìṣeré ọ̀nà ìgbéga òun ló sọ do onígbèsè ló sọ ọ̀pọ̀lọpọ̀ aláìní pé kí ọ̀nà kó là fún wọn ẹ bá mi gbàdúrà fún wọn. orúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín. ẹ kíyèsára ẹ̀yin tọ́nà dímọ́ ẹlòmíì ẹ̀ṣẹ̀ àgbèrè. ló ló dínà mọ́ ẹmí ẹlòmíì àkì í ṣẹ̀dá mẹ́wàá ṣẹgbẹ́ àwọn pásítọ̀ ní ọ̀nà ọlọ́run ló rán pásítọ̀ gbogbo tẹ bá mọ̀ pé ó yẹ nílé olúwa tẹ́ ṣe tó fi mú ìdíwọ́ ìdènà wá ẹ lọ gbọ́dọ̀ máa ṣe hmm. lẹ́yìn rẹ̀ ìyanu ṣẹlẹ̀ sáyé yìí gbogbo ọ̀nà tó dí ní orúkọ jésù kó máa là fún yín kó máa là fún yín ọbẹ̀ ọ̀nù tó máa ní ọmọjọmọ kó lọ́ọ́ máa ní yín ní gbogbo tẹ́ bá gbogbo gbogbo tẹ́ bá ti dáwọ́lé kọ́mọ yọrí sí rere. àmín kọ́nà ọ̀la. àmín. kọ́nà ọ̀la. àmín. kọ́nà ọ̀la. àmín. kẹ́ mọ rí ná. àmín. kẹ́ mọ rí lò. àmín. kẹ́ mọ rí jẹ. àmín. kẹ́ mọ rí mu. àmín. tí ìgbà sádùúrà ẹ̀ bá gbà àwọn tó láhùn láyìí ká yín àwọn tó kọ́kọ́ ta yín lọ́rẹ̀. àmín àwọn tó láhùn. àmín àmín àmín àwọn tó láwọn láyìíká wọn ó ní wọ́n fi mọ̀ pé àdúrà ló gbà hmm. ẹ̀yin èèyàn wà nílé bẹ́ẹ̀ lọ́rọ̀ wòlíì bẹ́ẹ̀ ló ṣe rí àwọn ohun tí ò jọra òun làwọn wòlíì máa ń pè síra wọn ẹ wò máa fi nọ́mbà bàbá sílẹ̀ ṣùgbọ́n ṣe é gbọ́ ninety five years mi ní fẹ́ kẹ́ ẹ pè wọ́n lóru ẹ pè wọ́n lójú mọ́mọ́ ẹ dẹ̀ máa yọ wọn lẹ́nu púpọ̀ púpọ̀ ẹni tó bá lórí ọ̀fẹ́ láti yọjú sí wọn ẹ yọjú sí wọn lákànrán kẹ́ ẹ tiẹ̀ lọ wo àkànrán yẹn ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má pè wọ́n lóru ṣùgbọ́n tẹ́ bá pè wọ́n wọ́n lè gbàdúrà pẹ̀lú yín tí olúwa bá dẹ̀ rán wọn sí yín wọn ò jíṣẹ́ tó olúwa bá dẹ̀ rán yín sí wọn náà ẹ nílò àti lò wọ́n lépo kò sí tó burú pé bàbá ẹ send account number yín ká fowó sí kì í ṣe pé ń gbọ́ bá wá lò wọ́n lépo lò wọ́n lóko tó ti gbàdúrà bí odindi ọjọ́ méje wàá ẹsẹ̀ o pé ó máa kí n fún bàbá yín mílíìkì kan ẹ mọ bí èèyàn ṣe ń tap amọ̀pọ̀ ló wá fún bàbá lẹ́mìí gígùn àtàlàáfíà ṣùgbọ́n ṣé ìwọ gan mọ̀ bóyá oore ọ̀fẹ́ tó o ní bóyá o lè má ní mọ́ bàbá ẹ̀mí yín á gùn fún wa lórúkọ Jésù ẹ jẹ́ ń fi nọ́mbà bàbá sílẹ̀ màá pe nọ́mbà yẹn lẹ́ẹ̀mejì ẹ má pe èmi o torí ẹlòmíì odindi ọdún kan wá fi máa pè mí ẹ bàbá kan bàbá àkànrán bàbá kan bàbá àkànrán tẹ gbé wá ń gbà kan ẹ farabalẹ̀ ó yẹ mú pẹ̀yìn báyìí zero seven zero three five four zero nine two four three zero seven zero three five four zero nine two four three nọ́mbà kejì rèé zero nine one six seven four two nine seven three two zero nine one six seven four two nine seven three two. Oh ẹ jẹ́ ń fi nọ́mbà bàbá sílẹ̀ lẹ́ẹ̀kan sí zero seven zero three five four zero nine two four three zero nine one six seven four two nine seven three two ẹ jẹ́ ń tiẹ̀ fi oore ọ̀fẹ́ kan sílẹ̀ fún àwọn tó bá lóore ọ̀fẹ́ láti darapọ̀ pẹ̀lú wa láàárọ̀ ọ̀la ìyẹn ní inú ìjọ Light of Christ Church church ńlá lódù ọ̀nà fún gbogbo ẹni tó bá fẹ́ wá síbẹ̀ láti new garage ìwọ ṣáà sọ lọ sí church ńlá láti oríta ìwọ ṣáà sọ fọ́lọ́kadà lọ sí church ńlá Light of Christ Church church ńlá bàbá máa wà ń bẹ̀ láàárọ̀ ọ̀la ẹ ti gbàgbé programu forty days tí à ń ṣe lọ pásítọ̀ ṣé oyèwùsì náà lọ́ọ́ máa gbàlejò bàbá síbẹ̀ ẹjẹ́ àpàdé ń bẹ aago mẹ́sàn-án ṣaago méjìlá ni nọ́mbà tèmi rè zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six ẹ jẹ́ n falẹ̀ bàbá mi lọ́wọ́ láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik ìyẹn prophet pf ọwá god bless you all. mama miracle center níbẹ̀ ní ori èṣù ti ń fọ́ christ revival miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí àti ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa tí ń bẹ ọ̀run. our father in heaven. a dúpẹ́ ní ọwọ́ rẹ nítorí pé ìwọ ni olúwa kò yí padà. we thank you lord because you are god and you do not change. lónìí bí ọ̀rọ̀ ọlọ́run ti ń jáde wá sí etí ìgbọ́ àwọn ènìyàn rẹ. today as the word of god is coming out into the ears of your your people. Bá ẹnì kọ̀ọ̀kan wọn pàdé ní àrà ọ̀tọ̀. Meet everyone's need in a unique way. Nítorí kò sí ẹnikẹ́ni tó o bá pàdé rí tí ayé rẹ̀ wà lójú kan náà tàbí tí ayé rẹ̀ rí bákan náà. For there is no one that you have ever encountered in life that his life remained the same. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. In Jesus Christ's name I pray. Amen àmín. amen. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo tún wí pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run. I declare again glory be to God in the highest. nínú ìwé máàkù orí kẹsàn-án ẹsẹ̀ kìíní sí ìkẹsàn-án. in the gospel of Mark chapter nine from verse one to nine. ibẹ̀ ni a ti gbé máa bá a yín sọ̀rọ̀ lónìí. that is where the message of today will reside for you. mi ò ní lè ka gbogbo orí ìwé yìí tán. I will not be able to read the whole chapter of this book. Ṣùgbọ́n gbìyànjú láti kọ sílẹ̀ lẹ́yìn wàásù mi kó o sì tún kà kó ba lè yé ọ yékéyéké. But I want you to read the whole passage of chapter nine from verse one to the end so that you will understand the message clearer after this message. Ìṣúra iyeye ni Ọlọ́run fi sínú ibi tí a kà tán yìí. A precious treasure is what God has hidden in the the place that we have just mentioned to you in the chapter. Mark nine verse two. Lẹ́yìn ijọ́ mẹ́fà, Jésù sì mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù. Ó sì mú wọn lọ sórí òkè gíga apá kan àwọn nìkan. Ara rẹ̀ sì yí padà níwájú wọn. The Gospel of Mark chapter nine from verse two. And after six days, Jesus taketh with him Peter and James and John and leadeth them up into an high mountain apart by themselves. And he was transfigured aṣọ rẹ̀ sì di dídán ó sì funfun gidigidi afọṣọ kan lé ayé kò lè fọ aṣọ fún bí irú rẹ̀. verse three and his raiment became shining exceeding white as snow so as no fuller on earth can white them. èlíjà pẹ̀lú mósè sì farahàn fún wọn wọ́n sì bá jésù sọ̀rọ̀. and there appeared unto them Elias with Moses and they were talking with Jesus. ìṣúra iyebíye ni ọlọ́run fi sínú ibi tí a kà tán yìí. A precious treasure is what God has hidden in the verses we have just read to you. Read it and repeat the reading again. Kí Ọlọ́run kó tan ìmọ́lẹ̀ sínú ọ̀rọ̀ rẹ̀ kí ohun tí ò ń kà tó sì ń gbọ́ kí ó ṣe ọ̀nà ayé rẹ̀ ní rere. And I pray that the light of God will shine onto the passage we read so that that passage will bless your life In Jesus name, amen. Orí òkè ìpaláradà ni ìwé Máàkù ń sọ nípa rẹ̀ níhìn yìí. The transfiguration mountain is what St. Mark is talking about here. Ní orí òkè ìpaláradà ni Jésù ti yí padà tó paradà. It was in the mountain of transfiguration that Jesus became transformed. Tí ògo Ọlọ́run sì tàn yí orí wọn ká. And the glory of God shone round about them brightly. Oríṣi àwọn iṣẹ́ ìyanu ni ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. different kinds of miracles happened unto them that day. àwọn mẹ́ta ni Jésù mú tẹ̀lé ara rẹ̀ lọ sí orí òkè ìpalárada. Jesus took three other disciples along with him to the transfiguration mountain. ṣùgbọ́n àwọn mẹ́ta mìíràn ni a rí kà wípé ó darapọ̀ mọ́ wọn. but here we read that three other people joined them in the transfiguration mountain. èkíní. number one. Mose. Moses. Ìkejì. Number two. Elijah. Elijah. Ìkẹta. Number three. Ọlọ́run bàbá. God the Father. Ìkẹrin. And number four. Jésù Kristì fún ara rẹ̀. Jesus Christ himself. Ìkarùn-ún. Number five. Pétérù. Peter. Ìkẹfà. Number six. Jacobu. James. Ìkeje. Number seven. Jòhánù. John. Ọlọ́run fẹ́ràn nǹkan méje púpọ̀. God loves seven things so much. Ohun tí nǹkan méje dúró fún ni ìdàpọ̀ ayé àti ọ̀run. What seven represent is the merger of heaven and earth. Ọ̀run àtayé pàdé ara wọn lọ́jọ́ tá a wí. The heaven and the earth met on that day we are talking about. Àwọn ọmọ ẹ̀yìn mẹ́ta tí wọ́n rí ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà kò lè gbàgbé títí wọn ó fi kú.

The three disciples who saw the miracle that happened on the Transfiguration Mountain that day, it was so unique unto them that they can never forget it in their lives. Bákan náà ni àwa náà kò gbọdọ̀ gbàgbé gbogbo orí ọ̀fẹ́ Ọlọ́run tí a rí gbà nínú ìgbàgbọ́ nípasẹ̀ Jésù Kristi. So exactly, we too in the present dispensation, we must not forget the grace of God that we have received in our life through Jesus Christ our Lord. Ojoojúmọ́ la gbọ́dọ̀ máa kéde Jésù Kristì títí yóò fi dé. Every day we must continue to proclaim the coming of Jesus Christ on his arrival. Kàyéfì ńlá lọ́jọ́ tí Jésù mú Pétérù, Jákọ́bù àti Jòhánù lọ sí orí òkè gíga fún àdúrà. It was a great mystery that happened on the day that Jesus took Peter, James and John to the mountain of transfiguration. Tàdédé ni ara Jésù Kristì sì yí padà níwájú wọn. Suddenly Jesus Christ was transformed before them them. aṣọ rẹ̀ sì di dídán ó sì funfun gidigidi. and his garments became so shiny and so bright. bíbélì wípé afọṣọ kan lé ayé kò lè fi aṣọ fún bí irú rẹ̀. and it was recorded that there is no laundry that is so good in washing clothes that can wash a clothes and be as neat as the garment of Jesus Christ that day. Jésù nìkan ló lè pa ara rẹ̀ dà bẹ́ẹ̀ kò tún sí wòlíì mìíràn bíi tirẹ̀. It's only Jesus and only only Him alone that can transfigure Himself like that, and no one else again, not even a prophet. Ó nìkan sì ni ó lè pa wá dà rere. And He is the only one that can transfigure us unto a better stature. Bí a bá sọ pé a ó para wa dà, ìdàkudà ni a ó dà. If we say we want to transform or transfigure ourselves, we become a nuisance. Bí a bá sọ pé a ó tún ara wa ṣe fún ara wa, a ó kàn wulẹ̀ máa bà ara wa jẹ́ sí i ni. If we say we want to remove mold ourselves again and adjust our lives We only spoil our lives. ẹnìkan sọ níbìkan wípé bí ẹnikẹ́ni tó bá ní ọṣẹ ni òun yóò fi fọ omi tó ti dọ̀tí. somebody said that he that has a soap is going to use that soap to wash a dirty water. olúwa rẹ̀ yóò wulẹ̀ tún bà omi jẹ́ sí i ni. such an individual who want to attempt that kind of feat will further pollute the water and become dirtier. àwòrán ọlọ́run tó ń bẹ nínú wa ti bàjẹ́ ó ti dọ̀tí nípa ìṣe bàbá ńlá wa ádámù àti éfà. the image of God in our life has been destroyed through our forefathers Adam and Eve. a kò lè tún ṣe fún ara wa àfi ìgbẹ́kẹ̀lé nípa ẹ̀jẹ̀ jésù kristi nìkan ṣoṣo. and we cannot transform ourselves for better except through reliance in the blood of Jesus Christ alone. ẹni tó dá wa. he that created us. òun nìkan ló lè tún ayé wa ṣe. he is the only one that can transform our lives life. ẹni tí ó dá wa. he that created us. ló lè tún wa ṣe. he is the one that is able to transform us. ẹni tó mọ wa. he that created us. ló lè tún wa mọ. he is the one that can remold us. bí a bá sọ pé a ó tún ara wa ṣe fún ara wa. if we say we want to transform ourselves by our own self. láìsí ìrànwọ́ ọlọ́run. without God's intervention. ṣe ni a ó tún bà ara wa jẹ́ sí we are going to further destroy our body. bíbélì sọ pé nípa yíya ara wa kúrò lọ́dọ̀ rẹ̀ a kò lè ṣe nǹkan. the bible says in separating ourselves from him we can do nothing. wo ohun tí ọlọ́run sọ Mósè dà ní àkókò péréte tí wọ́n jọ pàdé lórí òkè. look at what Jesus turned Moses to become in the short period within which they met at the Mount of Transfiguration. ǹjẹ́ o ti fi ayé rẹ fún Jésù bí? have you given your life to Jesus Christ? fi fún un nísinsìnyí. give your life to Jesus Christ right now. yóò tún ayé rẹ ṣe. he will transform your life. gbé ayé rẹ yóò sì di ọ̀tun. CBTD. And your life will be renewed like that of an eagle. Gba àdúrà márùn-ún Offer these five prayer points. Ìkíní. Number one. Ọlọ́run Emmanuel jẹ́ kí ìgbà mi ó dé. O God of Emmanuel, allow my time to come. Ìkejì. Prayer number two. Wá tú mi sílẹ̀. Lord deliver me. Ìkẹta. Prayer number three. Wá dá mi nídè. Lord set me free. Ìkẹrin. Number four. Wá yí mi padà sí rere. Lord transform my life for better. Ìkarùn-ún. And prayer number five. Wá sọ mí di ọ̀tun. Lord, renew my life. Bàbá wa ọ̀run. Our Father in heaven. jẹ́ àwọn àdúrà márààrún yìí. these five prayer points. ló sarajọ pọ̀ as gathered together as one. fún àwọn ènìyàn wọ̀nyí lónìí. for these people today. mo sì ń ké pe olúwa fún wa. and i'm calling God on your behalf. bí ìyípadà ńlá ṣe dé bá jésù tó paradà ní orí òkè palarada. and as a great transformation happened in the life of Jesus in the mountain of transfiguration. bẹ́ẹ̀ pẹ̀lú ni kí olúwa kó yí ayé ẹnì kọ̀ọ̀kan kan tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí láti ẹnu mi kó yí wọn padà kó sọ wọn di ọ̀tun kó sọ wọn di rere. So exactly all my listeners now Lord I want you to transform their life and make their life better. Lẹ́yìn àdúrà mi yìí. After this my prayer. Ìyípadà rere kó dé bá ẹnìkọ̀ọ̀kan yín. May transformation for better be your portion in the name of Jesus. Lórí ohun gbogbo kóhun gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé ní orúkọ Jésù kó yọrí sí rere fún yín. and in everything you lay your hand upon you will prosper.